تعبدون إلا الله لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وإذ أخذنا ميثاقكم لا تسفقون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان يأتوكم أسارى تفعلوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون أدعوك فون على مبا بعد اتباع بيتي بيوم كان لو Mm-hmm. ẹ gbọ́dọ̀ mọmọ mi tó wà o. adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba tí ó tún ṣe ń rọrùn fún wa láti pàdé lónìí níbi tá a ti dúró lánàá ibẹ̀ náà láti ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú abẹ́ ọlọ́wọ́n ọba nínú àánú ẹ̀. Wa alaikum salaam. kó jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ kó yé àti àti gbogbo wa pátápátá ọlọ́wọ́n bá ń sọ̀rọ̀ fún wa nípa àdéhùn eléyìí tó gbà lọ́wọ́ àwọn Ísírẹ́lì kí ni àwọn àdéhùn tọ́lọ́wọ́n bá àwọn ọmọ ṣe ọlọ́wọ́n ní abáwọn sàdéhùn wípé fún kàmí bá Allah nìkan وبالوالدين إحسانا àwọn òbí méjèèjì ẹ máa ṣe dáadáa sí wọn wazil qurba àwọn alásùnmọ́ yín ẹ ṣe dáadáa sí wọn àti wá ṣàlàyé ẹ̀dí bẹ̀ bẹ́ẹ̀ni ibi tá wá ń lọ lónìí òun ni wáyé àtàmà ọ̀rọ̀ ní bákan náà àwọn ọmọ òrukàn ẹ̀ṣẹ̀ dáadáa sọ tàwa ní jẹ́ ọmọ òrukàn báwo láti ṣe dáadáa sọmọ òrukàn nítòkùtò yẹ ká máa ní ìsinmi bẹ́ẹ̀ náà ibẹ̀ ta ní jọmọ òrukàn tá a bá tí ń jọmọ tán ṣe dáadáa sọmọ àwọn èèyàn ní ọmọ orúkọ ọmọ aláìníyà aláìní bàbá ọmọ orúkọ ẹ̀rẹ̀ lómi náà tí ó torú mi tàbí júrú mi lọ tó ní àwọn ọmọ orúkọ ṣé bẹ́ẹ̀ náà ni kí ni àwọn hikam àwọn ọgbọ́n tí ń bẹ níbi gbígbèrú àwọn òfin báyìí kalẹ̀ ọlọ́wọ́ bọ́ bá tọ́ láàrẹ́ ga tọ́ dáwọ́ mẹ́dé ni ó mọ̀ wá tán ọlọ́mọ̀ wá wípé tí ọlọ́wọ́ bọ̀ bá jẹ́ ajẹ́yà tí yóò bá jẹ wá tá a gbádùn láyé a ní fẹ́ káwọn ọmọ ọwọ́ jẹ̀yà bẹ́ẹ̀ láyé bẹ́ẹ̀ tó bá gbádùn yóò máa sáré kí bí yóò ṣe ní ìjà wọn mú tí ó bá gbádùn yóò máa sáré wíkí gbogbo tójú òun rí bó lójú tọmọ tó mọ̀ sí ní rírú ẹ̀ ọlọ́wọ́ bá mọ̀ wá tán ọlọ́wọ́ ní ayáwájú ahadukum an takuna lahu jannatun min nakhilin wa anab ayáwájú ahadukum an takuna lahu jannatun تجري من تحتها الأنهار له فيها له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون ọlọ́ni àyàwájú ahadukum ìbéèrè ọlọ́run ọba béèrè ìta bá ti tún tán ẹni ọba wù kọ́sọ̀ ọlọ́ni sóhù ẹnìkan nínú yín à ń takúnà lahu jannatun min nakhilin wa a'nab kó ní ọgbà oko ọrọ̀ ajé ìgbà náà oko ni bẹ́ẹ̀ bá ṣe lóko tó nígbà náà ló ṣe lówó lọ́wọ́ kó lóko kó owó wọn náà ní wọn náà ni sọ́wọ́ àwọ̀ ẹnìkan nínú yín ó ní ọgbà oko kó lọ rẹ́rẹ́rẹ́ ẹ lọ́ba àwọn tí ń gbin kòkó léèrè wọ́n ní róòpù mélòó ló ní bá ti kan iye kalẹ̀ ní fi wọ̀n iye róòpù báyìí iye kalẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ kọ́ lọ rẹ́rẹ́rẹ́ bẹ́ẹ̀ kòkó lọ bí kòkó ti lọ ọ̀pẹ náà lọ àjàrà ọlọ gbogbo ẹ wá pọ̀ tó sì lé èso lórí wọ́n asọ́ọ̀bà hun ilé kìbárù òun ti wá dàgbà ogbó ti dé wọ́n làhun ọlọ́nlẹ́yà tó ń lọ àfá ọlọ́run sì tètè fún lọ́mọ ọdọ̀gbà tán àgbàlẹ́ ìbímọ ọwọ́ aláwọn ọmọ kéékèèké àwọn ọmọ wẹ́rẹ́ làwọn ọmọ ẹ̀ tí wọn ò lè dókòjù débi pé wọ́n débi kọ̀ débi pé wọ́n tiẹ̀ wá mọ́kànkọ́ pa wà kákòkò àwọn kéékèèké lónìí òkú sì lọ bá takún àwọn ọmọ wẹrẹ nílẹ̀ yìí rẹ́rẹ́rẹ́ oko iná lọ́wọ́ fẹ̀mí ti gbìn àà pẹ̀lú ntọ́lọ̀ ti ní a nílẹ̀ ti ní èkú wọn jẹun ni àwọn àrọ́mọdọ́mọ mi ò rí nǹkan ìyàpọ̀ sí kan fáwọn ọmọ yìí ẹwà àwọn tí wọ́n jẹ́ olóṣèlú tí wọ́n di àwọn àpò kan mú tí wọ́n bá táwọn yẹn bá ti lè rí gómìnà ẹ̀kan ṣe wọ́n ó kó owó ọ̀ràn mẹ́ta alẹ̀ tí ó máa ná ọlọ́ni fàṣọ́báhà ìṣọ́rùn fi hìnárùn ọlọ́run kàn ní lọ́jọ́ kan kí atẹ́gùn kan dé ní wá jẹ́ atẹ́gùn gbígbóná tí iná ń bẹ́ẹ̀bẹ̀ ìjì ìjì àgàn fàtàrọ̀kọ gbogbo ń tọ́fẹ̀ mí ti kó wọn jẹ dọjọ́ kúkú lè ṣiṣẹ́ mọ́ àti tó rò pé àwọn ọmọ wọn máa jẹ lẹ́yìn òun ọlọ́run wá ní kí ojú ojú náà ọlọ́run ní ta ló fẹ́ bẹ́ẹ̀ nù yìí yóò máa sunkún ara rẹ̀ yóò máa sunkún àwọn ọ̀rẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ìrònú rẹ̀ ní ọ̀pá lọ́lọ́run fi ní wàlẹ̀ yakhsha alladhina law taraku min khalfihim dhurriyyatan dha'fan khafu alayhim. wàlẹ̀ yakhsha alladhina láwọn tààrọ̀ kú فليتقوا الله وليقولوا قولا سديدا ọlọ́ni gbogbo ẹni bá fẹ́ kú láyé torí pé kú súnmọ́ tó wá rí pé wọn lọ́mọ tó dàgbà láyé àfọmọ wẹ́ẹ́ tẹ́rù ọmọ ọba kí á ah! àwọn ọmọ kó sì mọ́ wà bímọ gan tó bá wọn kó wọn tètè kú báyìí kí ló ń bímọ fún torí bí àwọn ọmọ yìí ta ní ọ̀tọ̀ wọn ẹni tẹ́rù orú rẹ̀ bá ń bà kó náà bẹ̀rù ọlọ́run lára ọmọ wọn ò lérò ọmọ òun ni ọmọ mo rò pálá yẹn ti ẹni ó bá jẹ́ ọmọ kékeré tí ò sì ní kíni o tí ò ní bàbá ń kéke irú rẹ̀ sọ ọmọ òrukàn ògéńdé ọlọ́run ẹni tí òjò báyìí lọ nínú haúsá bísíǹsì tó ní ẹrẹ ni bí ti ń tà tàbí dùn ní ń dáko ó lè ti fẹ́ yàwó méjì yorùbá ní ọlọ́wọ̀n lè ti òun lè máa ta tàbí dùn tó wọn àmọ́ ti báyìí lọ káàkiri tàbí bí ìròyìn ń pè é wọ́n mọ̀ wá ṣe kí ni yọ̀bọ̀ máa sákọ̀ ibi ó sì máa pa ọ́ máa sákọ̀ lọ. ọmọ òrukàn nínú èèyàn òun ni àbú òhun wàhúwà dúnà ìbúlò ẹni tí bàbá yẹn bá kú tóun sì kéré tí ti bàlágà ṣùgbọ́n ọmọ nínú àwọn ẹranko ẹranko yìí ní bàbá ṣe é mọ̀sá mo yẹ ní bàbá yóò gùn ya rẹ̀ yóò sì di lọ́ntì ẹ̀ òun àti ya rẹ̀ náà ní bísínẹ́sì dà papọ̀ èyí tí ya rẹ̀ bá wá kú nù wọn ọmọ òrukàn lóhùn ṣùgbọ́n nínú èèyàn ẹni bàbá rẹ̀ bá kún kékeré tóun sì dàgbà nítorí pé bàbá ní ṣíṣe owó tí ó fi bọ́ fámìlì obìnrin má jòkó lé pé kọ́kọ́ òun ṣiṣẹ́ lọ kó òun á jẹun ni wọ́n dára pé bó ṣe rí ládùúgbò wa iná ní àwọn àwùjọ wa iná ó dàbí ẹni pé bó ṣe rí náà náà ni àwọn ìyàwó ń bẹ ń lébà àwọn ọkọ ti ṣiṣẹ́ lọ gbéyàn kú tó tà nísì irò pé ó bomi bẹ ìyẹn ó bomi ṣé ìyẹn ó bomi bẹ. ṣé yóò bó obìnrin bẹ̀ ni òdì inú òdì òdì nìyẹn àwọn obìnrin gbogbo sẹ́tọ̀kùnrin máa ń ṣe pátá lóbìnrin Yorùbá ń ṣe igi nìkan wọn ọmọ làtà wọn ń ta igi òṣùgbọ́n wọn máa la gìtà wọn la gìtà ni àwọn obìnrin ó ti parí obìnrin ṣe mẹkáníìkì mi ò tí ì lè yí o. ó ti parí wọ́n ń ṣe mẹkáníkì sẹ́ríkó tí wàá tán yányá kọ̀ńdọ́tọ̀ àwọn ń dáadáa lẹ́kọ̀ọ́ yín yẹn ti dé àwọn náà ń kọ́ kadà wọn kò ní jù ẹ̀ àwọn aláwùjọ tó kó lè tó láíláí àwọn aláwùjọ dà bàbá ó jáde lọ kó ń wá ń tẹ́ bí ó jẹ lọ ìyàwó náà jáde lọ tani kó mọ̀ dálẹ̀ fún ọlọ́run yà gòdà alẹ́ ó ti parí ọlọ́run tó mọ̀ pé wọ́n èèyàn sáyé ká tó délé ayé tó ti fi ń jẹ́ ẹ̀bẹ̀ nítorí ká má bàa dààmú kọ́mọ náà tó wáyé ọlọ́run ní káwọn òbí ti wà ń bẹ̀ kí wọ́n máa wá ní ọjẹ́ tí wọ́n kọ̀ lẹ́kọ̀ọ́ ọmọ tó ṣe yí kí bàbá rẹ̀ ti kú òun á dọ̀dọ̀ wà kékeré ní ayé ìgbà lárúbáwá aláìjà ìlíyà wọn tẹ́nìkan bá ti lè kú báyìí tó bá lọ́mọ tó dàgbà táwọn àbúrò rẹ̀ sì kéré yóò gbẹ́sẹ̀ lé gbogbo ogun ni tí ó bá lọ́mọ tó dàgbà tó bá lọ́mọ wẹ́rẹ́ ẹni ó bá jábúrò rẹ̀ abẹ́gbọ̀n rẹ̀ tó fi ilé ayé yóò gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀ yóò gbẹ́sẹ̀ lé àwọn ọmọ òrukàn àti jẹ́ ọmọ òrukàn kò sí lọ́wọ́ ẹ̀dẹ́ èèyàn ọwọ́ ta ló wà lọ́wọ́ ọlọ́wọ́ bá ló wà ẹni tó bá mọ̀ pé ọmọ tòun náà ọlọ́run lágbára àti sọ́dọ̀mọ òrukàn kó bẹ̀rù ọlọ́run lórí ẹni tó ti jọmọ òrukàn láì lérò obi mi ń bẹ tó ṣe wípé ọwọ́ rẹ ti tẹ gbogbo nǹkan tán ìgbà tọ́wọ́ rẹ tẹ gbogbo nǹkan kó tó fi ẹsẹ̀ àwọn èèyàn lé ọ̀nà ọlọ́run bó sì mú yóò wá mú ọ̀dọ̀ gbogbo tó ti ló ń kọjú gbogbo sì dàrú ìmọ̀ gán wà wọ àwọn ọmọ lágbájá ẹ sì gbó bàbá wọn gbàdí ń bẹ láyé ọlọ́run kó wọ láyé tó bèrè àwọn ọmọ wa ọlọ́run ní sọ wọ́n dọ́mọ òrukàn tó bá rí bẹ́ẹ̀ àwọn ọmọ òrukàn táwa náà bá mọ̀ ẹja mọ̀ sí dáadáa sí wọn Eh, àwọn kan náà àfa àlàrúbáwá wọn lọ́mọ òrukàn kí ìtumọ̀ mí ìfọmọ òrukàn lẹ́ni tó yẹ pé ó ní bàbá bàbá rẹ̀ òkú lóòótọ́ ṣùgbọ́n bàbá rẹ̀ láàyè àti kọ́ kí ọmọ òrukàn ló náà torí ìdí tọmọ òrukàn fi ń jọmọ òrukàn òun náà ní kí bàbá tó yẹ omójútó sí láyé tí bàbá bá ti wá ń bẹ láyé náà tó yẹ kó iṣẹ́ tó yẹ kó ṣe róòlù tó yẹ kó plé kó plé rẹ̀ kò ṣe tó yẹ kó ṣe ọmọ òrukàn náà lọ́mọ ẹ̀ ládùúgbò wa yìí sọmọ orúkan lọ wá pọ̀jù àwọn ọmọ ní bàbá sọmọ orúkan ni tí kì í bá sọmọ orúkan lọ pọ̀jù àwùjọ onípò tọ́ọ̀gì onípọ̀ láwùjọ tó bá ọmọ kan ní bàbá yóò ní ìyá tí ń mójútó yóò wá wá ní secondary school yóò láàké yóò lọ́bẹ̀ yóò lòdì yóò wà ní ẹbí ẹyẹ wọn àbí ọ̀gá dáa. kolo lòun ya ìyá oga ọ̀gá ọ̀gá tí ọkọ̀ ń ṣe tó ti bímọ tó jùlọ ọ̀gá ma àwọn gan mọ̀ wọ́n ma ju sara rẹ̀ kọjá mọ́sáàsì o àwọn ọmọ eléyìí ẹ lọ wò dáadáa ẹ lọ bí èrò bí níbo làwọn bàbá wọn wà ìyẹn ló fà tó fi jẹ́ ọjọ́ wípé bá a bá ń bẹ láyé gan atúbí ọ̀dọ̀ ṣiṣẹ́ bọ́ máa wò sí ní jọmọ̀ òrukàn ìyẹn ni àfa àtọkọrin tá nké ń jẹta tó gbà lérò nù. lẹ́sàlẹ́yàtì ìmúlẹ́dì. lẹ́sàlẹ́yàtì ìmúlẹ́dì kọ́dé máa tàwa lìlúrú bàdìlẹ́yàtì ìmúyẹ̀tì ìmúlẹ́ẹ̀lì wàlí àdàbí. بل اليتيم يتيم الحلم والهدم ó ní pé láìsàlì àti mọ́láàdì kọ́dí máa tàwà lè dúnhùn tẹ́ bá ní ọ̀pọ̀ mọ́ òrukàn wá mọ́ lọ ti kú kìí sùn lọ mọ́ òrukàn bàlẹ́lẹ́ àti mọ́ yàtí mọ́ ilẹ̀ mẹ́wàá ilẹ̀ sífẹ́ni tí ń jọmọ̀ orúkàn lọ́mọ tó ṣe pé irú ẹ̀kọ́ táyé ní tó yẹ kó ní kò ní kò lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kò lẹ́kọ̀ọ́ ayé yóò àwọn ṣe bàbá ò sẹ́yìn tí ò tó àbẹ́gbẹ́ àbáwọn tí wọ́n jù lọ sẹ́ pé chẹ́ńjì wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ní títì bàbá bàbá dáadáa aláàjì aláàjì kò ní bàjẹ́ wọ́n wá ju tẹ́ náírà twenty náírà ìgbà tí ò sẹ́kọ̀ọ́ àwọn ọmọ òrukàn nù ẹni tí ò lẹ́kọ̀ọ́ yẹ́gbẹ́ àwọn èèyàn kan lọ bí iṣẹ́ tí àwọn ọmọ ajú twenty twenty naira so tó bá tún wá gbà kan yìí mú gbó tàbí ó fi mú sìgá ní ewu ní lónìí lónìí ìdílé ma ewu bí adúrú àwọn ọmọ kéékèèké ti ń tọrọ owó ṣe pọ̀ tó ẹ dákọ̀ fún mi ní kinní kan ẹ̀dá kan ẹsẹ̀ kìnnì kan wọ́n ti pọ̀ bàjẹ́ àwọn òbí wọn lọ́rọ̀ àwọn láre ọlọ́mọ ṣe wá lóbi tí ọ̀rọ̀ ọmọ ẹ̀ láre ọlọ́run ní àwọn ọmọ òrukàn ẹ ṣe dáadáa sí wọn ẹ ṣe dáadáa sáwọn ọmọ òrukàn ìhìn bá bóò láṣẹ wá sí dáadáa sọmọ òrukàn àti bẹni ń jọmọ òrukàn nìyí báwo ni a ti ṣe dáadáa sọmọ òrukàn ọlọ́run kọ́ bá ṣe dáadáa fún àwọn lárúbáwá tó jẹ́ mùsùlùmí wọ́n gbìyànjú púpọ̀ wọ́n ní mìzàníyà fún àwọn àyíká wàlẹ́ àrùnbàlà kéré ó bẹ̀rẹ̀ o wọ́n ní àkáǹtì tó tóbi gbogbo àwọn tí wọ́n bá ti jọ mọ̀ òrukàn láfíríkà ẹ máa ná wọn lóyún alẹ́ orí ká máa jẹun ká máa lọ sùkúl ká máa lọ ilé kí o. ṣùgbọ́n tẹ̀kọ́ áfíríkà ni àwọn ọmọ nàìjíríà àwọn ọmọ gangan náà ni ó wà ń bẹ tí wọ́n ń ṣètò ẹ̀ làwọn bá ń fi thirteen million ra géètì sílé àbí jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ilé tó jẹ́ géètì tó jẹ́ bullet proof jẹ́ kí wọ́n wọ́n import ẹ̀ wá láti ìlú èkó àwọn ọkọ̀ dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀dẹ̀dẹ̀ wọ́n gba owó gba owó gba owó gba owó owó òsì kó pa mọ́mọ́ wọ́n wá ń fi ra góòdì ẹn pé tíyẹn bá ju twenty five thousand fifty thousand sáàyè kan ẹn pé yóò ṣe yóò wù tíyẹn bá ra góòdì òkà kan ó lè jẹ fifty thousand ó lè jẹ hundred thousand ó lè jẹ one fifty thousand wọ́n wá ra góòdì lọ́ba wọn kó pamọ́ yẹn bá ti ní ìdíwọ́ wọn ta díẹ̀ ilé ọ̀gá wọ́n ń bá àwọn gómìnà táàkà lórí mọ́tò owó àìtáàmù sí ni. sẹ́rí pé nǹkan dé oríkẹ́ táwọn ìyàwó wọn bá bí ma tó bá tó sùn wọn bá ti pé wọ́n gbọ́ tẹ́lì fún alamẹ́ríkà owó ń wá láti Saudi àwọn ọmọ wa ń dọ̀mọ́ Amẹ́ríkà sẹ́rí pé nǹkan ti dé báwo láti ṣe dáadáa sọ́mọ òrukàn ọ̀nà méjì àbí mẹ́ta ni alákọ̀ọ́kọ́ ọlọ́run máa ń kádàrá akọ́mọ òrukàn ó wà lábẹ́ ọwọ́ èèyàn tó ṣe wípé bọ̀dá èèyàn ló bí bọ̀dá wa bọ́ sọ̀dọ̀ lọ èèyàn náà ló wá kú fún bàbá bọ̀dá èèyàn tó wá bí èèyàn gan jẹ́ nígbà tí èèyàn wà láyé nítorí máa rẹ̀ ó máa jẹ òfin ilẹ̀ mo rò pa láyé mi ti kì í ṣe kó tòsí ní fẹ́ bọ̀ kankan ní tí ó máa jẹ kankan wà nílẹ̀ tí bàbá ti fi ilẹ̀ ọkọ̀ ilé bá ń gbowó ilé lọ́dọọdún ó tó tọ́ mo rò pàlàyé mi ti ó fi okó lẹ̀ tó yẹ kí prósìdì rẹ̀ tó tọmọ rẹ̀ ọlọ́run bọ́ba tọ́lá rẹ̀ ga ó ní wàbìtà lórí yàtà àmọ́ àtà ìdá abárágùn nìkà. وابتلوا اليتامى حتى ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم فكفى kátó tu àyà yẹn wà á tún yàtà àmà àmúwà àlàhùn. wà á tún yàtà àmà àmúwà sàbí fọ́yébè. wà látà kùlù àmúwà tí a rí tí ẹlòmíyìn bá tọ́lọ̀ bá lọ fi ọmọ òrukàn sí lọ́wọ́ bá wọn yóò wá dáadáa sí yóò gbogbo rẹ̀ pátápátá yóò sọ di tiẹ̀ yóò sọ di tiẹ̀ ìyẹn bá bí sọ pé àwọn ọmọ òrukàn ẹ fún wa lọ́wọ́ wọn ẹ má dà lúrú pọ̀ mọ́ amọ̀wàhálà ìlà ọ dàpọ̀ ẹ má jẹ dúkìá àwọn ọmọ ti yín àwọn sábẹ́ ànábì sallallahu alaihi wasallam àwọn dáa púpọ̀ ìgbà tọ́lọ́run ti ní ẹ má jẹ tiwọn ọmọ ti yín tọ́mù òrukàn bá wà mẹ́ lọ́dọ̀ ẹlòmíì nínú wọn wọn wà lọ ká dàbídùn ló kó bàbá ẹ̀ ó jẹnu dàbídùn ló bá jẹ díẹ̀ tẹ̀kún yóò lè jẹ́ tán lẹ́ẹ̀kan náà wọ́n wá ṣẹ́kù wọn làwọn ò ní jẹ tọ́lọ́run ti ní ká má jẹ papọ̀ wọ́n wàá fi ilẹ̀ bẹ́ẹ̀ yóò máa jẹ títí tí òkú òfin bàjẹ́ tí ó fi jẹra ìsúná fún Bátúndé ìnira yìí pọ̀ débi wípé àwọn sàbí wá bá náà wípé gbogbo nǹkan mọ̀ ọmọ bàjẹ́ tán ọlọ́run sì ni a máa jẹ pọ̀ àwọn bẹ̀rù ọlọ́run tí wọn ló lọ́wọ́ bí àyà àti sàlẹ̀ ọlọ́run ní wípé tọ́mọ òrukàn bá ń bẹ lọ́dọ̀ yín ẹ ṣèdánwò fún ẹ máa ṣèdánwò fún ẹ máa fowó díẹ̀ díẹ̀ dánwò ẹ máa ṣèdánwò fún hàtà ìdábàlágún nìkáà títí táwọn náà bá fi tójú bọ́ tí wọ́n tó yàwó gbé ọmọ tó bá ti bàlágà tẹ́ ẹ bá ti ṣèdánwò fún fàyínà anastom minhum rushda ọmọ tẹ́ ọ̀sán kí àwò ìwọ náà wọ́n máa ní ìdí owó owó jáde ẹ̀kan dẹ̀ wà lọ́wọ́ mi gba twenty thousand àwọn nǹkan tó bá ní ìdí kò tẹ̀ fi rà ìgbà tẹ́ ẹ̀rí lọ́jọ́ kejì lẹ́bàá rí tó gbé ẹrù dé

fifteen thousand mo wá tà lálábọ́ mo sá padà rí seventeen ó lé two thousand so kọ́sọ́mà yìí bó tó ti wá kó fún kó tó bá ń gbé ráìsì àpò mi ah, àmì eléyìí ti tó owó. ṣùgbọ́n ọkọ̀ wọlé lọ ó dé jọ́ owó ojú ní nǹkan eh, àwọn ọ̀rẹ́ mi kan láwọn ní ìdí owó ni <laughs> àwọn ọ̀rẹ́ rẹ̀ ní ìdí owó owó wádà ó ti kó owó fún wa ẹ̀ẹ́dì rí pé léyìí gbogbo ìtójú bẹ́ẹ̀ fún ibi jẹ́ ọlọ́run ọlọ́run nífà yìí ní aniston mínú rọ́ṣídá tẹ́ bá rí pé ọmọ eléyìí ti ní rọ́ṣídù ó ti máa ń tẹ́ ń pè lówó ó ti máa ná ọlọ́run nífà dẹ́fà ẹ̀wò ìláyìn amúhàlà ẹ já owó wọn padà sọ́dọ̀ àwọn èèyàn bẹ̀rù ọlọ́run ẹnìkan bẹ àgbàlagbà ni ó ní oko ó lóko ìgbà tó lóko ọlọ́run bá nínú àwọn oko tó ní oko tó tó dáadáa gangan àbúrò rẹ̀ ló mọ̀ kó lóko àbúrò rẹ̀ ló mọ̀ pé ó ní oko ọmọ ọmọ kankan àwọn ọmọ kéré ọmọ orúkọ àwọn kéré púpọ̀ ẹnu rótó rótó tí o ti ṣe kò ní àní káwọn ọmọ àbúrò wa gbẹ́sẹ̀ lé àbúrò wa gbẹ́sẹ̀ lé àbúrò wa ń fọ yìí ó tún jàmá tiẹ̀ gbogbo oko ó jàmá tiẹ̀ rótòrótò kan tí wọ́n máa rí kiri bẹ́ẹ̀ wọ́n ha láwọn ọmọ lọ àwọn wa dàgbà bẹ́ẹ̀ àwọn náà fi ń bímọ ẹ̀mí ẹni ẹ wá gùn. ẹnìkan wá ń bẹ tó jẹ́ ọ̀rẹ́ bàbá yẹn ọlọ́ọ̀ni kò nù dàgbà dáadáa. èmi ẹ̀ wá fẹ́ bọ́ ó sì mà àbúrò náà ó náà ti ń padà ń sáré. wọ́n wá wá kí bí ọmọ wá kì pé ọ̀rẹ́ bàbá wa bàbá ti kú tipẹ́tipẹ́ o táwọn míì nù ọ̀dà mọ́ o nínú àwọn ọmọ bàbá nǹkan tuntun ti kú tún ti wà. wọ́n á débẹ̀ ní ah wọ́n sì fẹ́ fà sí yìí fún wọ́n fẹ́ gbá sí yìí lọ bọ́lọ̀ kì í sọ̀rọ̀ ogún ọdún o kì í sọ̀rọ̀ ogún ọdún kì í ah èèyàn ọmọ yìí ẹ kó àforítì ọlọ́run ní pé tí ń níyàwó mẹ́ẹ̀dùn bàbá yín yẹn lọ bá ẹ lọ bẹ́ẹ̀ kó ṣàánú yín ìtọ́jẹ́ ń bi kínú náà tó bàbá yín ló ní nǹkan báyìí o ibẹ̀ gẹ́gẹ́ làbúrò tí wọ́n á rí owó tó ti rí àìmọye nǹkan tó ti fi di àìmọye nǹkan mọ́lẹ̀ bàbá yín ló ní o ẹ lọ bẹ bọ́lọ́run bá lè jọ yọ̀ǹda rẹ̀ fún yín ẹ lọ torí àìbá a ohun ọ̀fẹ́ déwájú ọlọ́run tọ́lọ́run tó kí máa. làwọn máa bá wò pé ẹdùn ọ̀rọ̀ yìí ẹ̀wọ̀n kọ́rọ̀ tó lágbára ni owó òun yẹn máa fi jẹ rúkẹ bó láti béèrè gan bàbá àti wọn ti kún kékeré wọn ṣẹ̀ dàgbà ni wọn mọ gángan wọn ti ń pín epo three litres àbí <laughs> five litres fún wọn. àṣé gbogbo ohun tí àbúrò bàbá wọn fi ń ṣe ọ̀rọ̀ tí ó tún fún wọn lówó tí ó tún ní bàbá ṣe àṣé bàbá wọn ló gbogbo ẹ̀. kó làwọn àṣe wọ́n bá di pé ní tí bàbá sọ yìí ẹ̀jẹ̀ àwọn tí wọ́n tó jẹ́ àgbàlagbà wo ló tún kù tó jọ̀rẹ̀ bàbá yín ẹ̀jẹ̀ àlóyún ọlọ́wọ́ ni ẹ̀yìn tí bẹ́yìn náà ní ń kówó tó wà ń bẹ̀ fún bàbá yín náà ló ní à wọn ò fún wa ní kankan bàbá yín ló ní sẹ́yìn ọmọ yóò mọ kankan ìlú ẹ̀yìn ọmọ kò lọ́rọ̀ sí ẹ̀ wá mọ kankan láti yé ẹjọ́ yìí ẹ lọ lè bá a tó bá níbẹ̀ kọ́ kẹ́ wá pè mí ṣùgbọ́n náà gbádùn mọ́ rẹ̀ sàn lọ́wọ́ wọ́n sì lọ bá a ṣùgbọ́n ẹ̀ ń pẹ́ tó kú bá ń dé ẹ̀rù máa bá a yàn ó ní ẹ̀yàn máa mi ẹ̀ forí jẹ mí ní ẹ̀ jẹ mí ní ẹ̀ dákun jẹ mí ẹ̀yin lẹ́ ní kò lóṣù kan lẹ́yìn rẹ̀ tọ́lọ̀ tí mo sọ̀rọ̀ ó wá kù kíbò láti wá pín òkun ìbáyìí ní nínú àwọn ọmọ gan àwọn kan tó ti kú ẹni sì jẹ́ bí fún bí 30 years àbí jù bẹ́ẹ̀ lọ bó láti wá bẹ̀rẹ̀ ọmọ òrukàn wàlíyàkṣà ládínà láwùtàrọ̀ kú min khalfihim dhurriyyatan di'afa خافوا عليهم وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم ọ̀nà bí téèyàn máa gbà á ṣe oore fọ́mọ wá ń bẹ lọ́dún èèyàn tó bá bọ́ sínú irú àwọn tí mo kọ́kọ́ wíhùn tí bàbá rẹ̀ rí nǹkan fi ilé ayé ìwọ lọ ara kọ wà ní ìcháàjì tó mọ̀ ẹ̀ ọmọ ní òsì tí àwọn ọmọ náà sì rí wẹ́rẹ̀ yìí ọ̀nà ibi tí èèyàn máa gbà ṣe dáadáa fún wa ọ̀nà àkọ́kọ́ ni wípé ní tí bàbá wọn fi ilẹ̀ yẹn báwo ni ó ṣe máa gbèrú tí ò ní tán kìí ṣe pé àwọn àwọn òpin bí bàbá wọn ni pé báwo ni nǹkan yóò ṣe máa gbèrú ìyẹn ومن كان غنيا ومن كان غنيا فليستعفف ọlọ́run ẹni ọlọ́run bá rọ̀ lọ́rọ̀ nú yín tí ò bùkátà sí kó mójúkú ọ̀n bẹ̀ kó dúró tọ́lọ́run ومن كان فقيرا فليأكل بالمعروف ọjà ومن كان فقيرا فليأكل بالمعروف ẹ̀ tó náà bá jẹ́ aláìní ọmọ òrukàn wá ń bẹ lọ́dọ̀ rẹ̀ ẹni tó wá jẹ́ bàbá rẹ̀ wá fi ọrọ̀ ọlẹ̀ fọ́lí àkórí bí ma'ruf kó máa jẹ́ inú ẹ̀ lọ́nà tó dáa báwo ni ó ti jẹ́ ń bẹ̀ lọ́nà tó dáa ó ní pé kó fi ṣe business kó wá yọ owó iṣẹ́ rẹ̀ ń bẹ̀ yóò máa bá fi nǹkan yẹn ṣe yọ ń bẹ̀ tí ò ní sa ojú owó kò ní fọwọ́ ba ojú owó yóò tún wá máa ní èrè díẹ̀ díẹ̀ sí fọmọ yóò máa ní èrè díẹ̀ díẹ̀ sí fọmọ kìí ṣe wípé kọ́ mọ́ tó dàgbà á ní gbogbo owó bàbá rẹ̀ àti fi tán sùkú gbogbo owó bàbá rẹ̀ àti fi ṣe kéèsì ẹnìkan fẹ́ gbé ẹsẹ̀ lé ọ̀rọ̀ bàbá rẹ̀ àwọn ṣe kéèsì ilé bàbá rẹ̀ kan tó wà níbì kan ẹ sì fi gbogbo tó tún kù nílẹ̀ ẹ sì fi ṣe kéèsì tán ọ̀daràn yìí ọ̀nà kan nìyẹn nínú ọ̀nà tí yẹn máa gbà ṣe dáadáa sọmọ orúkọ tá yìí kí ó jẹ́ pópú bàbá rẹ fi nǹkan lẹ̀ a ṣe dáadáa sí pẹ̀lú wípé ọrọ̀ bàbá rẹ̀ tí ọba máa mójútó kó di nǹkan mójútó títí tọmọ yẹn tọba wá dàgbà tán kí ní ọya ìgbà ni nínú ọ̀nà tí èèyàn máa gbà ṣe dáadáa sí kíyàn bá pírísàfù ọ̀rọ̀ rẹ̀ kíyàn sí gbogbo ẹ̀ kó wá di ọmọ gidi tó bá jẹ́ ọmọ téèyàn lè fẹ́ kíyàn wá fẹ́ yàwó ìyẹn lùpàdà yìí tó bá jẹ́ ọmọ téèyàn lè fẹ́ mú pé o wọ́n fọ ọmọ búrọ́dà o wọ́n fọ ọmọ ẹ̀gbẹ́ torí owó torí ara ń táwọn lárúbáwá máa ṣe ń gbà náà owó yìí pọ̀ wọ́n wà pé jáwọn òkùnkùn fẹ́ ṣùgbọ́n àwọn sàábì ànábì ọdún mọ́bà wọn ló fi níwà yín ní kíríptúmọ́ alátọ́kọ́ sí ó fèlè àtàmà tẹ́bá òkè tẹ́ bá fi ọmọ òrukàn tí ń bẹ lábẹ́ ọwọ́ yín tẹ́lẹ̀ ẹ jà ń bẹ́ ẹ bá lẹ gbẹ́sẹ̀ lọ́rọ̀ ẹ fáńkì ọmọ àtọ́ba alákùnrin ẹ̀mẹ́sà ẹ fẹ́ obìnrin míì tọ́ba tẹ̀yìn lọ́rùn ṣùgbọ́n yẹn lè fẹ́ wọn téèyàn bá ti lánìyàn dáadáa ọ̀nà míì nínú ọ̀nà téèyàn máa gbà sí dáadáa sí wọn tálùkùrọ̀ àyìnbí wa nínú ọ̀nà míì tí a máa gbà ṣe dáadáa sọ́mọ òrukàn Al-Qur'ani ṣàlàyé rẹ̀ tánàbí ṣàlàyé rẹ̀ tí Islam ṣàlàyé rẹ̀ fún wa ó ní eléyìí tó wá kú tó fọmọ wẹrẹ lẹ̀ sáyé tí ò tún wá ní nǹkan kò wá nìkan nínú ojúṣe mùsùlùmí oníkékèyàn wá di káfílù lìyẹ̀tì mi báwọn anábìsí ní káfílù lìyẹ̀tì mi àti àjọjọ wà báyìí náà àlùjànnà tó túmọ̀ sí pé téèyàn bá fẹ́ dé ipò àwọn ànábì ọlọ́run níbi ìgbádùn lọ́jọ́ gbèǹde ó mójú tó lùmọ̀ àtọmọ òrùka ànábì ní bí ìka méjì òun ṣe súnmọ́ra àwọn yìí bẹ́ẹ̀ lòun àti ẹni tí bá ni ọmọ tí ò ní tí bàbá rẹ̀ ò fi nǹkan tí ó yẹ pé aláìní ni o tó jẹ́ pé ẹni ó fẹ́ mójútó gan mú òbí dáa níbi ọ̀rọ̀ kò lè súnmọ́ ṣùgbọ́n mọ òru kan tó wáá já láyìí ní tó bùkátà sẹ́ni tí ó tọ́ ara nǹkan táwa mùsùlùmí wàá mójútó láyé òde òní ẹnìkan wọn ló gba Islam nìkan náà àwọn ilẹ̀ lágbọ́wà àná abíjẹta mọ́ǹkà ilé àwọn àìtáàmù ni wọ́n ti tọ́ra gbà ọmọ mùsùlùmí ni o ṣùgbọ́n ń gbòó débẹ̀ kẹ́ẹ̀rí bó ti jẹ́ pé àwọn kiri ni wọ́n ń ṣe ilé àìtáàmù bí àwọn náà wọ́n ń ṣe ilẹ̀ lágbọ́wà náà àwọn kìí yọ ní à ń ṣe wọ́n sì ń kó kíní kan fún ọ wọ́n sì sọ ọ́ di kiri o òun wá gbà sílámù ìgbà tó wá gbà sílámù padà ní wọ́n ń sọ ń tójú rẹ̀ rí nílé àwọn àìtá mọ́ wọ́n sọ pé kódà àwọn ọ̀rẹ́ òun mẹ́ta ní àtún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ti kiri o àwọn tó jáfa àwọn sọ pé nǹkan ti sàwọn mùsùlùmí báyìí nílẹ̀ lárúbáwá nílẹ̀ lárúbáwá ọmọ ń di kiri o bóòlù ṣe ṣe. سجمنا أحسن إلى الناس تسعى من قلوبهم فقال ما استعبد الإنسان إحسان والذي إحسان إحسان أحسن إلى الناس تستعبد قلوبهم الإنسان afáàní àṣíní ilà náà sì máa ṣe dáadáa sáwọn ènìyàn tẹ́sítà abẹ́nú kọ́nà báwọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó sì sọ wọn dẹ̀rú ẹ̀ tí dáadáa bá pọ̀ ó sọ wọn dẹ̀rú ẹ̀ torí pé àìmọye ìgbà ó ní dáadáa sọ àwọn èèyàn dẹ̀rú ẹgbẹ́ wọn mùsùlùmí yìí ṣe dáadáa nítorí kọ́ fẹ́ sọ̀rọ̀ àdẹ́rù o ṣùgbọ́n nínú ṣíṣe dáadáa ń bẹ nínú ọ̀nà tí èèyàn fi ń ṣe dáwà sójú ọ̀nà ọlọ́run àwa mùsùlùmí ò ló mọ́ àwọn tí ìṣe mùsùlùmí wá yá lọ́dọ̀ wa wọ́n wá lò lẹ́yìn anábà Muhammad sallallahu alaihi wasallam ẹnìkan bẹ́ẹ̀ nú àwọn kèfèrí anábì ṣe wá sí wọn tí kò gbà wọ́n wá fẹ́ lógún lẹ́yìn bàtà àwọn mùsùlùmí ti wá gba ìsìlámù dáadáa lẹ́yìn fatihu Makkah ni tẹ́rù ti pọ̀ ní ìsìlámù ìdà ọ̀wá tó tí wọ́n fi dàgbò ìdà ọ̀tọ̀ òun wa máa ń ṣe ìdà ń tiẹ̀ iṣẹ́ tiẹ̀ àgbẹ̀dẹ ìdà ni máa rọ ó ti wá rọdà lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ àwọn mùsùlùmí owó òsì tí yẹ pọ̀ ìbá ní káwọn ọ̀rẹ́ ti dà lọ́dọ̀ rẹ̀ káwọn ọ̀yà ìdà ọba ní kò sí wàhálà ìdà yìí wá pọ̀ o ìdà yìí pọ̀ o bó o lẹ́ ṣe ní ní kíní tí gbogbo ọ̀rùn tán tẹ́lẹ̀ ní sanwó ẹ̀ máa ibi ẹ bá ti lo dàmí wọ́n tẹ̀lé ń lọ bẹ̀ wọ́n tẹ̀lé ẹ̀ kálọ̀ kò sí wàhálà ó rìn táàbì ṣe kì í sì wọ́n lábẹ́ fi dàpá wọ́n bá tẹ̀lé ànábì sọ̀rọ̀ àti sọ̀rọ̀ wọ́n tẹ̀lé àwọn sàbí lọ wọ́n bá di ogun wọ́n sì jagun ọlọ́run sì fa ànábì lógun sẹ́ ṣé wàá rà tá ànábì lọ́ọ́ jà lógun yẹn wọ́n ti múra lẹ̀ dáadáa gbogbo wọn wọn sara wọn jọ gbogbo ẹbí ń sara wọn jọ ara nǹkan tí wọn wá ṣe ni gbogbo nǹkan ẹran gbogbo eléyìí tó jẹrà wọn kó ẹjọ sójú gbogbo àgbò tí wọn ní wọn gbogbo màálù tí wọn ní wọn kó jọ sójú kan náà pé ogun yìí ni. lo ogun wọn ń jọra wọn lójú ṣùgbọ́n nígbà tí àwọn jagunlabi yàbò wọn àwọn mùsùlùmí ṣùgbọ́n ọba tó ti ìgbà tí wọ́n wá ṣẹ́gun tán tí wọ́n pa àwọn tí wọ́n pa náà gèbè tí ẹnjọ́ fẹ̀yìn lẹ̀ fẹ̀yìn lẹ̀ nǹkan kan ọ wá kó àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n rágbà fún làwọn ràkúnmí ike mi ga tó báyìí ní yíyá ní yíyá mi ń jù báyìí ní tí ọlá ń bẹ ní ara wọn gbáà ẹni ó kó dàfà ànábì tí ó gbà sílámù tí wọ́n ti ṣe wá àṣepọ̀ tó ní tí ó gbà sílámù ìwà ń wo ràkúnmí báyìí kọ̀ wá dójú kò wọn kí áà ah, abẹ́rẹ́ àwọn ọ̀rọ̀ kò mi ṣe rí bákan bákan abẹ́rẹ́ nǹkan abẹ́rẹ́ kò wá dójú kù kò béèrè ìjà tí wọ́n fi jagun mọ́ làkúnmí ní wò kò sáwà dójú kù anabi sallallahu alaihi wasallam anabi ní sí àwọn tó wọ yẹn ó wù ọ ni ó ní à ó wù mí o anabi ní gbogbo eré tó ń wọ máa kó gbogbo ẹ lọ wọn anabi ní wọn máa kó gbogbo ẹ lọ báyìí aṣáájú jáde aṣáájú aláìláìlá wa muhammadu rasul aṣáájú tẹ̀lé bó ti gbà Awa àwọn mùsùlùmí ayé òde òní ò lè ṣe bẹ́ẹ̀ ẹni ó tún lórí ga tó darí ní òkè náà ara kún mi iná ara kún mi ni ó jẹ ti bàbá nínú àwọn màálù yìí èwo ni ọkàn mi anábì ni máa kó gbogbo ẹ̀ lọ ọ̀kan náà àwọn kèfèrí ó ní ọlọ́run òde èèyàn kan tó ń ó ní wípé kò wá dáwọ́ dúró ìsà ń bò mí ní nǹkan ìsà ń bò mí ní nǹkan ìsà ń bò mí ní nǹkan débi pé kò wá sẹ́ni tí ń bẹ ẹ̀dọ́ ọlọ́run tí mo fẹ́ràn tó látara láti bí eight díbi fẹ́ràn ṣùgbọ́n wò làwa ṣe rí inú àwẹ̀ la wà yìí àwọn èèyàn bá wa gbélé wọn bẹ ládùú àmọ́ irú ìnira tí wọ́n ń rí láti gbà wẹ̀ àwa sì ń gbé nǹkan wọlé à ń gbé nǹkan wọlé ẹ sì mọ̀ pé àwọn yàrá àmọ́ ẹ̀wé ọ̀hún yóò ṣiṣẹ́ lọ́wọ́ wọn mọ́ wọ́n tó mọ̀ sọ̀rọ̀ wọn nù yàrá wọn táwọn bá jẹun tán ìwé níṣẹ́ lọ́wọ́ mọ́ ẹ̀ yóò wá ti níṣẹ́ lọ́wọ́ bá ní yóò jẹ́ yóò jẹ́ yá ń jẹ́ mùsùlùmí níbi tí wọ́n wà gánà àwọn ọmọyàwó ń ọlọ́run bá a sùn ó lóun délé oúnjẹ ó ti ká bó ṣe ń jẹ lọ ọmọ lárúbáwá dé tó ń bá kíkọ́ máa jẹ ó náà wà pé ah ọlọ́run ti ṣeun ọlọ́run bá ń jẹ lọ máa jẹ ó ní kòpẹ́ nìkan bá dé wọ́n ti gbọ́n jẹ fóònù náà báyìí tó jẹ bí sí mélòó tí ó jẹ mi bá wà tún jà fóònù wọ́n ti rí pé dúdú ni pé tálíkọ̀ ọlọ́run ni àwọn ọlọ́mọ nàìjíríà náà ti máa mú láìlọ́n lọ tí wọ́n bá ti lọ lé oúnjẹ kàǹtì wọ́n rárá kékeré wọ́n máa yẹn táwọn mú pò ó ní ìgbà tó di pé ilé tó jàmọ́ èmi náà tó di ó lòdì ah ẹ̀rẹ́ ebi kí ní ilé jẹ́ dúdú ẹ̀ ẹnìkan bẹ́ẹ̀ náà ọmọ ya ní ọmọ lọ Saudi ó wà mú lọ kí ló mú lọ fún kí ló fẹ́ mú lọ fún àfi tó bá gbé dèlò ọba ti rọ́mọ lárúbá ti jẹun jókòó wájú ẹ̀ ọba ti sálámà sí gẹ́gẹ́ bá náà orí dáná àkọ́ nínú kó nìkan fún ọ lóúnjẹ àbíkẹ́ ìjọ máa jẹ tiẹ̀ ó ní àfikọ́ tó ojú bá ti wá máa ń tiọ̀ ó ní tọ́ ọba lójú ti èmi lè pọ̀ o ṣùgbọ́n tá a fẹ́ lò ni pé àwọn ní àánú wàláhì wọn làánú wọn làánú wọn ní àánú wàláhì wọn làánú ṣùgbọ́n bò làwọn ṣe wá rí báyìí àìláàánú ọjà fẹ́ràn ara wa kọjá òjò owó tòrò ẹni tó dáa fún kọjá mèrè ò balẹ̀ ẹni tí ò dáa fún kọ lánìyàn dáadáa fẹ́ni ó dáa fún wẹ̀lìyàtá máa àwọn ọmọ òrukàn àwọn ọ̀nà tájọ́ àti dáadáa sí wọn ní ẹ̀wọ̀ á ṣe dáadáa sí wọn pẹ̀lú wípé ẹ̀kọ́ tó bá yẹ kí wọ́n ní tí bàbá wọn bá ń bẹ láyé ká jẹ́ sábàbí àti ní fún wọn á ṣe dáadáa sí wọn pẹ̀lú wípé tọ́lú bàbá wọn bá fi ọrọ̀ kalẹ̀ bóò lọ́rọ̀ yóò ṣe ní parun ó tó dàgbà á ṣe dáadáa sí wọn pẹ̀lú wípé tí bàbá àwọn ò bá rí nǹkan fi kalẹ̀ báwo ni wọn ò sí ní fìlì páwọn ò ní bàbá báwo ni wò sí ní mọ̀ pé àwọn ò ní bàbá báwo ni ìjẹ́ ọmọ tí ò ní bàbá ò sí ní gbà sílámù lọ́wọ́ àìmọye ọmọ ní sílámù rẹ ti bó ó ti bọ́ nítorí pé ò ní bàbá àfi nítorí pé ó ní bàbá bàbá rẹ̀ ọ̀rá ayé tiẹ̀ àwọn ọmọ tí ń ṣẹ́gun wọ́n ìgbégún lé wọn wọ́n sì ń ṣẹ́gun wọ́n lè gún làwọn ọ̀dà lẹ́sẹ̀ àwọn ọmọkọ́mọ ọlọ́mọjá sí mọ́ bí wàlìyàtà máa eléyìí tó tẹ̀lé ní àwọn masakin almiskinu nínú èdè lárúbáwá òun lẹni tó ṣe wípé ara ń bẹ ní ẹ̀mí ẹ̀ ọgbọ́n orí rẹ̀ pé ọlọ́run wá sọ́dí ẹ ní ọ̀rọ̀ látara òsì man askanahu alfaqr oníyàmọ́kè miskin ẹjọ́ pé òun náà máa rà á dá ó gbọ́n ó kàwé ó sì gbogbo ẹ̀ ṣùgbọ́n ó sì lọ́lọ́run bá lóhun fi jẹ́ ń yà kìí ṣe pé òun náà ọmọ bí wọ́n ṣe fi tátàtà mọ́ tútùtù kìí ṣe pé ò ṣe egun lára ẹ̀ ṣùgbọ́n gbogbo ara yẹn yóò wá fi inú dání kò ní lè dá síta látàrí òsì yóò wá di miskin miskin lẹ́ńtà rẹ̀ balẹ̀ ní wọ́n fi ń pè lé ní sakal so miskin ń tára rẹ̀ ti balẹ̀ àwọn sakina dé ṣùgbọ́n sakina tipátipá ni òun náà gbá òun náà ní làákàyè òun náà lóye ṣùgbọ́n lọ́wọ́ bò jọ́gbọ́n rẹ̀ ó ṣe láǹfààní tó bá tún fẹ́ lò pàbó náà ti wà bẹ́ẹ̀ irú ẹ̀ ń bá wá rí tó tó ọgbọ́n jùlọ tó lọ́wọ́ jẹ́ kí ọgbọ́n ọ wà máa sí ọ máa eléyìí tí ń bẹ lọ́dọ̀ ti ẹ náà kìí ṣe torí ọgbọ́n ó wo ọlọ́run ọba bẹ́ẹ̀ ni àwọn aláìní tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wa ẹ jẹ́ kí dáadáa wa máa dọ́dọ̀ wọn ẹ já gbìyànjú kí dáadáa wa kó máa dọ́dọ̀ wọn ẹ já jápèjúwe láti jí ìwà ọrẹ ìwà mùsùlùmí ìwà mímọ́ tọrẹ ìwà líláàánú ẹ wájú òfin tí Islam gbé kalẹ̀ tó ṣe wípé téèyàn bá jàǹbá ń bẹ̀ in tí ó fi tán ọ̀ràn òní pé bá láì ní ọkọ̀ àbí ọkọ̀ tó tó fi dórí àwẹ̀ obìnrin tó lọ́yàn àbóbìnrin tó máa rẹ tíyàwó rẹ lóyún obìnrin tó lóyún nú tí ò lè gbàwẹ̀ kí kó ṣe kó sì kó bá láì ní bẹ́ẹ̀ bá búra tí ò yẹ hajj tó bá ṣe tí ò ṣe tó yẹ kó ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti lọ ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ kàfàrà ọ̀pọ̀lọpọ̀ àmójúkò ẹ lọ bọ́ ọmọ òrukàn yé báyìí ẹ ra sọ sí yé báyìí lọ́rùn nítorí aláìníjàre nítorí wípé kí ìnira tiwọn náà lè fúyẹ́ ara tọ́lọ̀ wọn bá gbé ìsìláàmù kalẹ̀ fún òní wípé kọ́mọ̀sì ẹni tí ara ní láwùjọ kọ́mọ̀sì ẹni tí ara ní láwùjọ kí ẹni tọ́jọ́ lọ́rọ̀ kó máa mọ̀ wípé tọ́lọ̀ wọn bá ṣe fóun nìkan kọ́ lòun ni. ẹ tó gbọ́n tó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ni wípé àwọn tẹ́ ẹ rò sí aláìní yẹn torí wọn lọ́lọ́run fi ń ṣe jẹ̀mú fẹ́yìn torosakuna bihi sábàbí wọn lọ́lọ́run fi ń fẹ́yìn kì í ṣe èyí lọ́lọ́run fẹ́ fún fẹ́ káwọn èèyàn kan máa tara yín dúpẹ́ tẹ́ na lọ́nà tó yẹ kẹ́ o ẹ ẹ rí i pé yóò máa gbèrú sí wa fi bínú rẹ̀ ọlọ́run kò jẹ́ ọmọ gbèrú sí ní dáadáa kó fi wá ṣẹ̀kọ́ gẹ́ dáadáa iná wo àlàkù lè ṣe nǹkan di ọbẹ̀rẹ̀ ìjọba ti tẹ̀lé na rẹ̀ tó níbèrè kàdà náà ọ̀yà àwọn tó wáyé sá kún lọ́sẹ̀. ó fún lẹ́yìn gbogbo àwọn ràkúnmí yẹn ǹjẹ́ rí lójú ogún jùmọ̀ lọ ọlọ́run sẹ́yìn lẹ́sàn lórí ṣé rí tó dáa nígbà tó wá tí wọ́n fún ní kìíní tán ìgbà tí wọ́n fún ní kìíní tán tó wá sàṣáájú sí torí ọlọ́run wá nílò àṣáájú báhùn yẹn kí bèèrè tó dáhùn ṣe rí a máa ń ṣàṣìṣe àṣìṣe tá a máa ń ṣe ni wípé a máa ń rò wípé tí a bá ń ṣe nítorí tọ́lọ́run èyí ń bẹ̀ẹ́ gbàtọ́ lọ́wọ́ bá ní ká lọ sí hajj ó ní lè yẹ́ṣẹ́ hajjú mana fi àlà fún ẹlọ hajj ní tẹ́ bá túnmọ̀ pé ó ṣe láǹfààní lọ ẹmú o tí èèyàn bá torí ayé gbà Islam lápèjúwe torí ayé ẹjọ́ fún lápèjúwe mi ó mú Sulaim abótọ́lá torí èlú fi gbà Islam torí obìnrin ló fi gbà Islam ó lóun fẹ́fẹ́ ah ó mú Sulaim ní pé mọ́ ní lóka yọ̀rọ̀dì kìí ṣerú rẹ̀ ló yẹ kó lóun ọfẹ́ fẹ́ẹ̀yàn kíyàn wá léyìn ìgbà níbi tó gbajúmọ̀ dé níbi tó pàtàkì dé tó sì rẹwà oníṣùgbé mi mùsùlùmí ni mí bó ṣe sọ àwọn ó ti yí àbótọ́ ha kì í nǹkan ẹyọ kan tí ò lè jẹ́ ń fẹ́ ọ ní pé ìṣe mùsùlùmí obìnrin ni o kìí ṣe kóbìnrin lásán obìnrin tó wà nù tragedy ní tọrọkọ ikú ṣe káwọn obìnrin ayé òde onígbà tó ọ̀rẹ́ nìkan kan sálámà sóhun ìtọ́kọ rẹ̀ òkú gan ó ti bá kèfèrí lọ tragedy bá ọkọ ẹ ti kú ó tó wá ń sọ fẹ́yàn tó fẹ́fẹ́ pé ah ọ̀dà kì í ṣerú rẹ ní kọlù síyàn tí yóò lè yóò ní gbà ṣùgbọ́n èsè mùsùlùmí ó wá sọ wọn pé tó bá ti fẹ́hùn kódà mọ́ samaru mọ́ mo fi islámù tó gbà mo fi ṣe obìnrin nu torí ẹ̀ ó sì gbà islámù ṣé wàá rí gbogbo tí èèyàn bá ti ṣe nítorí irú nǹkan báwọn tó bá ti jẹ́ pé ìsìláàmù yẹn padà dá lẹ́yìn ẹ̀ ìsìláàmù gidi ló ṣe ṣùgbọ́n tó bá yẹ pé lágbèjúwe ó torí ìyàwó gba ìsìláàmù báwọn tíyàwó rẹ̀ bá ń kírun ní ó kírun tíyàwó rẹ̀ bá kírun kò kírun níjọ́ tíyàwó rẹ̀ bá kú ó padà sí kúrò ní ìsìláàmù ilé yẹn ni ò sí ìsìláàmù torí ọlọ́run so nǹkan kan nínú tó ní í ṣe pẹ̀láyé ó lè ṣe sábàbí ìsìláàmù yẹn ó lè ṣe tó bá wá ṣe sábàbí ẹ̀ tó bá jẹ́ pé ìsìláàmù yẹn lẹ́yìn yẹn lẹ́yìn yẹn ìsìláàmù yẹn padà dáa mo rò pálá yẹn mi ti yẹn padà sí bó ti yẹ kéèyàn ó ṣe sábàbí tó mú wọ́n ti kú ọ ìsìláàmù tó ṣe ń gbà náà lọ́wọ́n bá fẹ́ o sálàyé mi ti yẹn ló fi jọ jẹ́ pé nínú ọ̀nà tá a gbá pẹ̀pẹ̀ sójú ọ̀nà ìsìláàmù zaka irin èèyàn mẹ́jọ la máa ha fún nínú wọn ni wal mu'allafati qulubu àwọn tí yẹn ṣe mùsùlùmí ti gbá tẹ fẹ́ fa ọkàn wọn wá sínú ẹ̀sìn yóò rí pé ẹ̀yin mùsùlùmí láwọ́ fún yẹn bá ṣẹ̀sìn yìí yọjà rọrùn ọlọ́run bó kún wa lọ́wọ́ subhanaka Allahumma wa hamdika ṣàdánù.